Yeah. <laughs>

arte, ao melhor da disciplina, uma ciência. ìwádọ̀ inú ọ̀rẹ́ la máa mọ̀ ọ́ òkú ayé ní jámọ́ lọ́wọ́ ayé máa sí ọ̀rẹ́ o lábẹ́sẹ̀ fàmì ìgbà nítorí ẹ̀rọ máa gbá o. aláṣẹ òrìṣà. ti ọmọ ọrún mọlẹ. olórí aládé òkèrè kiribiti. ìgbèrèdè ah, gbèrèdè àti àkọ́. ọ̀dọ́dọ́ ọba tó dé dẹ̀rọ. pẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ wà ṣẹ́gun ọ̀tá wà lẹ́yìn odi ọ̀tá yẹ kú òkú akú ní ẹ̀tẹ́ ìdáná ìpàdé àtàyè tó rà tẹ̀ ẹni lọ sí àgbàdo wà kú àbí ẹ̀kú àdéhùn àbí ìṣòro ní àbáyé. Àwọn ìṣòro. Alẹ́ mọ̀ tẹ̀.

máa lọ rí wọ́n máa lọ rí máa jẹ́ olùdúgbò ìlú àtúwárá ọ̀sẹ̀ márùn ló gbà ó ọ̀sẹ̀ nígbà tí lẹ ṣe ó ọ̀sẹ̀ pé nígbà tí lè gbà kọ́ ṣé ó ọ̀sẹ̀ pé nígbà tí lè gbà kọ́ ṣé ó Ọ̀sẹ̀ wa. Ọ̀sẹ̀ bàbá ń dárò. Wọ́n lọ bá ní ìrẹ́ o ọ̀dájà fìdí kò ọ̀pára ẹsẹ̀ para àsìkò àsìkò àyíwá àsìkò àtọ̀pẹ́ ẹ̀sùn kẹmà ní kẹmà akẹsẹ ní ma sọ ìlú yà kú bàbá òkú la yìí máa dùn mọ ọmọ afa ìṣẹ̀lú bá ọmọ agbolo gbélé wò fẹ àtàlẹ gbogbo wọn bá ti náwó síbà kiri lọ́wọ́ máa dá sí eru wa dájú eru wa dájú eru wa dájú ọwọ́ kọ ọwọ́ ayà ọwọ́ ayé mọ́ òbòlùbá ọwọ́ para ẹsẹ̀ para àsìkò àsìkò. ojú àrẹ mi sọ̀rọ̀ rẹ o. wàá máa lọ́rọ́ máa bọ̀ rí o wàá jópẹ́ wàá yọ̀ ẹ̀mí rà kú o ajá pẹ́ lórí o bàtà pẹ́ lẹ́sẹ̀ o kò ní rí ìyàwó o ẹ̀yìn tó lọ́mọ yìí o ẹ̀yìn ìyàwó o wàá sẹ́gun ọ̀tá o wàá lẹ́yìn o ìyàwó ara lọ́sẹ̀ o ní aláṣọ. lóko rẹ̀. ìjọba ọlọ́run wọlé lórí alábẹ́kù gba ilé gbàlejò.

débò oyè débò súra òjò pọ̀nù kọjá ó forí rẹ̀ ní kàrà wẹ́wẹ́wẹ́ ọláyé ọ̀nì ọ̀dọ́fà ọláyé ọ̀nì ọ̀dọ́jé. ayé bàbá dé ọlá òsì rí mọ̀ ṣe ìfọ́lẹ̀ o. bàbá lọ́wọ́ ànáwí ẹ̀ láwọ́ bá mẹ́rin yé e rí tòní awé ọní ìjákébí ipa láyà èmi owó jọrí mo má láyà mẹ́fà nítorí adéyẹ̀yẹ̀ ọ̀bá rí a ọní ìjákébí ipa láyà mo kí gbogbo àwọn àgbààgbà tí ó wà ní ìkàlẹ̀ mo kí ìjòyè apá ọ̀tún ikú àgbà o ikú iwájú ìwà jẹrí gbogbo wa lórí mo kí gbogbo àwọn àgbààgbà ní apá ọ̀tún ìjókòó ìjòyè mẹ́rìndínlógún tó ń bá olúfẹ́ gbìmọ̀ ọgbọ́n ìmọ̀ àti òye kò ní tán nígbà yín o mo kí ẹ̀yin olórí láti apá ọ̀tún ọba lúfẹ̀ẹ́ ọlọ́run olódùmarè àwọn ará mi dúró tì ní ọ̀run ẹ̀yìn ṣubú dàánù wa. jámúláyà mi ò mọ àwọn tẹ̀ ń jáláyà o ṣé lọ́yà náà ṣé lọ́wọ́ náà wà náà àwọn tẹ̀ ń jáláyà àbọ̀ ọba àbí ọba lẹ́sùn náà wà bẹ́ẹ̀ ni ìdúró ọba ṣe ìjòyè apátùn apáṣì àti àwọn ọ̀ṣọ́ ó lè tó bá fẹ́ràn ní nìkan méjì o àwọn ah, náà ti sọ̀rọ̀ ẹ̀ mọ́ ọlọ́run olódùmarè a máa bí gbogbo wa nù. ẹ̀rù nígbà wá o mo kí olórí náà láti apá ọ̀rọ̀ lọ́wọ́ àdìmúlà ewu gangan ló wà lára ẹ̀ ó dá gbé lọ́wọ́ ló fẹ́ já ọba ló fẹ́ láyà o tẹ bá rí jíǹgì ojú ẹ̀ gan paná kiri ni tó bá ṣẹ́jú pẹ́ ó bá ẹ̀ sí ọba ló fẹ́ ọba ló fẹ́ àgbọ̀ ni o ó dá gbé ẹ̀rù yẹn ọba lẹ́sù ló máa ń ṣe tó rẹ ṣe kékeré dàgbà ni ẹjọ́ máa ń gbá bọ́ọ̀lù kiri gbogbo fún mi àbí ọba lẹ́sù bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ẹ wá bá mi tún orú ẹ̀ ṣe fún lọ́wọ́ báyìí ẹ tí wọ́n bá mi ro ti Ọmọlúfẹ̀ tẹ ẹ máa bá mi ro dáadáa kó wà lé lé dáńdán afẹ́wẹ́ tó fẹ́ jà ọ̀la tára wọn láyà náà méjèèjì báyìí. lóòótọ́ ọlọ́run Olódùmarè ẹ jẹ́ apẹ́ fúnra wa o aṣíwájú tí ọlọ́run ṣe yín ní agbára ọlọ́run Olódùmarè yìí. ṣe lágbára ọlọ́run. Subscribe to my channel and hit the bell icon so you never miss any video from my channel.